الثاني قول الحياة الحبيب منير نبئ الإمام نبي المرء الحبيب بدعوة تراه كالهدى كالمريد من حبيب أو قعاد مجانب أو غريب اجعله ولدا لغير لا ينتهي من صاحبه فإنه في أموره سنعوه من طريقه في سجن ومعاشه لا ينقضي من خشيته بذكره ومعاشه لا ينقضي من خشيته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ada apa ada apa wa ọlọ́mọdé ọkàn ìta a máa ronú kàn kí a máa a ọpẹ́ la sáàrì ń dá ọlọ́kọjọ́ pọ̀ lára ń tá a máa rí tá a máa gbọ́ tá a máa rìn lọ́kàn tá a ti wá máa banújẹ́ ọlọ́kọjọ́ àwáyà ìṣẹ́ àtìgbẹ́ ọlọ́kọlọ́ bá nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ́nà ọba ló pẹ́ fún mú ẹ̀sìn àtìlá ìsìn ẹ̀sìn tó kó orí ayé àti sínú tó mú wá bá wa. adúpẹ́ o ọlọ́run o iṣẹ́ àtìjẹ́rẹ́ lọ́mọ bá wà àwọn ará ilé àtàwọn sàkárà àti gbogbo mùsùlùmí lọ́jọ́ ọdún ẹ̀dẹ́ lẹ́yìn ìgbà náà mo kí gbogbo àwọn bàbá wa ìmáàmù títí lórí àwọn ṣẹ́fù wa tí wọ́n jẹ́ àti gbogbo àwọn ẹ̀fọ́ à tí ọlọ́run ọba gbé iṣẹ́ ọlọ́run ọba kọ́ ọlọ́run ní dùn yín láadáa ọlọ́run ní dùn yín láadáa mo gbọ́ àwọn ayé tí a ń dá àti bẹ̀bẹ̀ àti gbìyànjú tá à ń ṣe lórí wípé bí ilé ọlọ́run yóò ti jókòó bí àwọn ènìyàn sì máa kó ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run tó lálàáfíà ọlọ́run kò ní dàrá àmàlíkà fún yín ọlọ́run wà á sọ yín lẹ́sàn dáadáa ọlọ́run kò wà á dúpẹ́ fún yín ìyẹn bẹ́ẹ̀. nǹkan tí wọ́n ní kí wá sọ̀rọ̀ lé lórí nǹkan tó ṣe wípé kò sẹ́yìn kan tó wà láyé ní ìsìn tí ọmọ fún un bùkátà sí èyí ọmọ tó yẹn ń bùkátà sí tí wọ́n mọ̀ pé irú ìlú ibi táwa ti wá ní ìlú òkè ayé pọ̀ àwọn ará ìlú kódà mí ẹ̀ bá ń bẹ nílọrin àwọn tó bá jẹ́ ìlọrin tààtà gidi wọ́n ní àwọn ọmọ ilẹ̀ gbó àwọn ilẹ̀ gbó ṣùgbọ́n sílẹ̀ wà wọ́n pé nínú ẹ̀jẹ̀ àwọn èèyàn ká ń bẹ tọ́mọ mùsùlùmí sì pọ̀ nínú wọn ìwé tí wọ́n bá dá ọkọ̀ wọn wọ́n ní àwọn ọmọ oró ọmọ oró tí bá máa ti ń jẹ́ oró ọlọ́run ní já kúkú oró o ọlọ́run ní jẹ́ kí oró ó yà wá bá wa nílé. bọ́ọ̀lù àti ọ̀bẹ ọmọ ológun wa kí ọmọ ológun bá wà lẹ́dẹ̀ ọmọ tó yàn wà lóṣù lẹ́yìn àpò àdúgbò ẹ̀kọ́ ni lọ́wọ́ ẹ̀fọ́ lọ́wọ́ táwọn ará ni bá mọ̀ mo mọ mo mọ gbogbo àwọn ojú ọjà ní àtàwọn ọ̀nà tó ń ṣẹlẹ̀ ń Tòkè wa wò ní pé èèyàn wá wà nínú àwùjọ tá a wà yìí. Ẹ̀dá kò tí bá ní èèyàn sọ kan nínú tí ń bẹ nínú àwọn àwùjọ yìí tó ní sọ. Ibi tó Àwọn èèyàn

ṣe ìyẹn máa túmọ̀ sí pé àwọn ní ìwà tá a fi tẹ́sì bá a gbé ọ̀wọ́ ṣèṣẹ́ lọ́rọ̀ pé abẹ́ tó ọmọ abẹ́ ìlera wa àwọn ẹ̀rù gbìyànjú gan oríṣiríṣi ọ̀nà ni wọ́n ti ṣàgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ló bí káwọn òun yí pé padà sí ẹni àná o káwọn torí pé kò sọ pé ìjà kò síbi lẹ́yìn ọ̀nà wọn lọ ẹ̀ àwọn ọmọ ìlú yìí àádùn àlágbára àmọ́ṣe àtúkọ́lọ̀ ń kọ́kọ́ bíi ṣe sọ́dọ̀ wa tó bá rí bẹ́ẹ̀ ó yẹ ká mọ̀ yín pé níta ẹni ká wá sọ̀rọ̀ ní lórí nǹkan kan tó pàtàkì tó gbomi mú ó pàtàkì ó ṣe nítorí wípé iṣẹ́ ìtàn tó lè ní ó lè wà láì ó ó pàtàkì nítorí wípé àwùjọ péjá tó wá dára wa ìkúrò àlọ́wọ́. àbáwọ̀ yóò rẹ̀ lọ́wọ́ láti pa ọ̀rọ̀. ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ẹ̀rọ inú ìlú ìbò lẹ́sẹ̀ ń lọ ọmọ lọ́kọ̀ yìí lè balẹ̀ tó yẹ́yẹ́. tí bá a mọ̀ pé kan ṣẹlẹ̀ ní kánò. tí wọ́n ti nap ọmọ kan wọ́n wá ọmọ yẹn wọ́n ẹ̀ ní wọ́n dààmú wọ́n ẹ̀ ní wọ́n náwó wọ́n ọ̀ ní àwọn tó gbé ọmọ yẹn wọ́n padà fún ransom ó sàgbà ransom bóyá six million or twenty million ní ìlérò sí dáadáa ìgbà tí ó bá jẹ́ six million wọ́n yọ màlúwẹ̀ tí ń jẹ mahama wọ́n gbà á lọ́wọ́ àwọn òbí ọmọ yẹn. ṣe ìlẹ́yìn tí wọ́n gba ránṣọ́ọ̀bù tán wà láìwọ́n tó pọ̀ mọ́ ẹ̀. ìgbà tí àṣírí ó wà ó wà ní pé kí o fáìtàn skul tọmọ yẹn ń lọ òun ló jọ ọmọdé. òun ló gba ránṣọ gbogbo ìgbà tó gbé tí wọn ìyàwó rẹ̀ ní fún lóúnjẹ ìgbà tó wá gbowó tán wọn àgbẹ̀ tó ń bá rèé iṣẹ́ ọmọ yìí ọmọ yìí dá òun mà ọmọ tí wọn sùn òun ìyàwó ẹ̀ ní fún lóúnjẹ ọmọ ọmọ ìgbé tí ń lọ bó ṣe fi ògùn epo sínú oúnjẹ fọmọ yẹn. ààyè tí wọn lọ bá kú rẹ náà ló bu ọmọ yẹn mọ ó padà rí wọn wò kú ọmọ jáde tó mú ọmọ èèyàn lọ kan ṣé kò ní ibi tí ọkọ yẹn ti síbi. bí afẹ́ tán ọmọ afẹ́ rí ọmọ pa òun wọn á wọ́n ti ba ayé ọmọ mi jẹ́ àti àmọ́ rẹ̀ wọ́n ti jù sódò tí wọ́n lè rí mọ́ lára ṣáàlà níbi ipá àmú lọ lé pẹ́kọ̀ọ́ lé ẹ̀kọ́. àwọn ọmọ tó ti lọ lé ẹ̀kọ́ tá alákòójúwe lọ́wọ́ bá ti wà ń bì tí wọ́n lè lọ gba ẹ̀sìn ní ìkẹ́ńdẹ̀ wáyé kí wọ́n sọ àwọn òbí wọn pé lọ́wọ́ kò ní sàá ìbílẹ̀ ẹ̀kọ́ náà wọ́n mú wọn lọ. ọ̀dà sí abdulhamani ìlọrin tó gòrí haúsá sí ọ̀nà lè kéwù ebi tẹ́yìn bá tó ní ìyóò tó fọ́mọ ẹlẹ́pọ̀ èyí ó jọ lẹ́sìn ilé kéwù náà ni ó tó òkú tẹ́yìn mú lọ tó dà wọ́n gẹ́gẹ́ tí ń ṣe àfáà àti tí lu bòǹgírì ṣùgbọ́n kọ̀ọ̀kọ́ ẹ̀kọ́ níbi tó ti kẹ́kọ̀ọ́ ní pé èyí ò lè ní tọ́lọ̀wọ̀ kọ́mọ́ yẹn. lẹ́bìjọ́ jẹ́ pé tí ẹ̀ bá wọ́n pé àgàfẹ́ máa kọ́ ẹ̀ torí tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àtàwà láyé nìkan ní pé ọmọ táyé bá bí láyé ń pọ̀n níta bá ní pàrọ̀ yẹn ń ṣe láwùjọ wa làwa náà máa ń wò pé ká ṣe tọ́lá fẹ́ gbẹgbẹ́ pé challenge kan ìpèníjà tó ní agbára nìkan nìyẹn lọ́tọ̀ ìyẹn ló fà á láfi wípé ọ̀rọ̀ pọ̀ nínú àlùkò áà ọ̀rọ̀ pọ̀ nínú ìlànà nígbà Muhammad tí ń gbà wá níyànjú pé ká mójú tó bá ti ọmọ wa ó pọ̀ gan o ó pọ̀ gan o ẹ máa wo ọlọ́run ọlọ́run àbọ̀ ọba tó dára ìròyìn Ismail ọmọ

a ga ṣe na ìrànṣẹ́ wa àtúnṣe láàrínlẹ́gbẹ̀ wa kí lọ́lọ́run ti tẹ̀lé yẹn kí lọ́lọ́run bá padà tó ń pa rẹ̀ wàkàánà yá àmúlò àhàlẹ́hù ní sọ́láàtì wọ́n zakáàtì wàkàánà ìdàrọ̀ bìhì mọ́bíyà ọlọ́run sọ bó ṣe tó ẹbí ẹ̀ fún wa ọlọ́run ní àwọn ọmọ ẹ̀ àtàrà ilé ọfẹ́ ká mú kílíwù ń bẹ̀ ni o ọfẹ́ ká mú kílíwù ń bẹ̀ ẹ wú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ànábì ọlọ́run tí ọlọ́run ń sọ̀rọ̀ wọn tó sọ̀rọ̀ ọmọ wọn ó ń sọ̀rọ̀ ọmọ ẹni tó ṣe tòbí ẹ̀ tó ṣe tọ́lọ̀ ó sọ̀rọ̀ ọmọ ẹni tó kọ tòbí ẹ̀ lẹ̀ tí ò ṣe tọ́lọ̀ ó wá dé àgbẹ̀bí tí ẹnì kọ̀ọ̀kan wọ́n já sí sáàbù ẹ̀yí pé rírí ọmọ àátò rẹ̀ lọ́tọ̀ nínú àkùrán tọ́wọ́ lọ ní oṣù náà tó wá sí kàtàn tó ṣe kàtàn ẹyọ na wọn ní Al-Qur'an ọlọ́niwà ibadur rahman àwọn jẹ́ rúṣì ọlọ́wọ́ bá lọ́tì kọ́ alladhina yamshuna ala al-ardi hauna ìgbà tí ń kà wọ́n á lọ walladhina yaquluna rabbana hab lana min ha wa ǹjẹ́ ìjẹ́ wípé ọ̀rọ̀ tí mo kà ní ìpè nígbà tẹ́lẹ̀ wọn bá ń ròyìn àwọn ìbáàdì rẹ̀ lóòótọ́ ìtọ́wà lọ́wọ́ parí ẹ̀ nìyẹn ó túmọ̀ sí pé gbogbo nǹkan ọba jẹ́ nínú ṣíṣe tọ́lọ̀ tẹ́ ọ̀bá rọ́mà tọ́ òfin ńláyà sàrò àwọn yorùbá agbádùn mi wọn láwọn tí ó mọ̀ sọ pé èrè olóhùn o nínú àwọn ìyàwó wa àwọn àrọ́mọdọ́mọ ajé àárí ìtìtì ojú lára wọn ọlọ́run tó wá ṣe àtiwájú fáwọn olùpayọ̀ náà. sọ àwọn àyà tó bẹ́ẹ̀ inú al bẹ́ẹ̀ ni àwọn àṣàbí sallallahu mo ń fìyẹn sọ fún wa wípé ọ̀rọ̀ afẹ́ láàmú pàtàkì ẹ̀ ara nǹkan tá a wáyé wá ṣe ìyẹn ló bá tó jẹ́ pé a rí nínú àwọn àfẹ́ tí wọ́n fẹ́ kí wọ́n torí wàhálà ọmọ bíbí ipò àwọn òfin ọmọ tí wọ́n mọ̀ tíṣì àwọn tí wọ́n wà mọ̀ tíṣì aburú sọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àwọn dára àwọn olóògbé dáwọn oṣù náà kọ́ yanjú káwọn lọ bọ́lọ̀ ṣùgbọ́n lọ́wọ́ ráwọn afá ń sí wa o ànábì lọ́rọ̀ sí wa sọ́lọ́ wa lẹ́sẹ̀ tí ìmọ̀ bóyá tí mo sọ yẹn yé wa bá wọn ọmọ yìí wọn náà ti rí láàrín tó fẹ́ tẹ̀lé iye òsì mùsùlùmù ọlọ́run ṣàtọ̀ ká tó wá ní abẹ́sọ̀rọ̀ nípa ọ̀nà àwọn sálàkù wa ṣe rí àwọn ará ìbò wàhábà ṣe rí àwọn yorùbá lọ́nà ìṣèlú máa kó àmì ọ̀rọ̀ yorùbá náà ṣùgbọ́n nítorí pé àwa yorùbá ti sùn a ṣe oríjìnà yorùbá tó bá yẹ pé ìyẹn bá lè wá táìmù ni tí wọn bá kó àwọn òwe yorùbá tó bá síláàmù mu àti ẹ̀kọ́ díẹ̀ tí wọ́n fi àwọn nǹkan kan sọ̀pọ̀ tiẹ̀ wà láìyàn lè fi ṣèwé táwọn yóò dẹ̀ ṣàǹfààní mẹ́ mo rò iṣẹ́ náà ni mo rò òkè tó mo tó tẹ́lẹ̀ o ìgbà yẹn pọ̀ tá a bá nílò láti máa ṣe wù wàlá ẹ máa wọ yorùbá o wọ́n ní amókùn ẹrù rẹ wọ̀ ẹ sáà máa amókùn amókùn lẹ́ni tó ní kéèlè ó mú kúrò. ẹsẹ̀ rẹ̀ kan O sí. ni wá ní tó ń lórí ó dò ó wọ̀ ẹ̀rù yóò sè ó ní à ẹ̀ ń wò kéènì ẹ̀ wò kulẹ̀ tẹ́ bá ti wò nítorí ọwọ́ lókè yóò yẹ ń wàláhì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ìlànà àwọn sálà tí ò bá kọ́kọ́ fi àwọn ìkẹkẹ sáwájú tó bá rí ṣe àánú ọlọ́wọ́ bá tó tóbi ni torí kò sí tí ọ̀rọ̀ ọ̀rọ̀kọ́lọ̀. nọ́mbà wán àti ìsọ̀rọ̀ ìlànà bá ti tọ́ mọ́ bọ̀ àwọn nǹkan wọlé a ní láti pè pé àkàlẹ̀ lóṣù àwọn yìí pé ẹ̀wọ̀n tó bá ti wọ́n bá fẹ́ wá bí lónìí awọ ẹ̀ awọ ọṣọ amówó káàdì wọkọ̀ wá láwọn àwọn bá ti gbé mọ́tò wá rẹ̀ kó sí mọ́tò torí pa àfẹ́ wá gbọ́ wá sí ẹni tó náà fẹ́ tọ́ ọmọ ní ìlànà àwọn sálà ó lè di kó pìrìpì àwọn kẹ̀kẹ́ kalẹ̀ kéèyàn bá bẹ̀rẹ̀ láti bẹ̀ yóò le yóò le ṣẹ́rí láyà nígbà Muhammad sọ̀rọ̀ ẹnìkan wà náà wọn sáájú ó gbà fúlá ìjọ tó gbà fúlá ó gbé ní sẹ́wọ́n jẹ́ kó tó gbà fúlá àṣẹwò ni wọn àti wa gbádùn ara wọn ṣe mọ̀ pé ilé aṣẹ́wó lẹ́nu mú ìlọ tó fi rọ́tò ní tóbi tó padà fẹ́ ìyàwó sílé ṣe gbà àọ́pọ̀ tí ṣe kò ó pà nínú àwọn tẹ́ ń pè ní èèyàn ńlá ni táwọn ìyàwó wọn ti padì kí ọ̀tọ́ ju wọn mọ́ wọn wà aláṣẹ́wó kan tó ń wá ní kí ọmọ ẹ̀jẹ̀ tó bìrẹ̀ tí òun lóbi tí òun kẹta wọn yóò wà tọ́jú wọn bí ẹni pé kò rí èèyàn gidi rí láyé wọn ọmọ ẹlẹ́yìn lè mọ tọ́jú èèyàn kẹ nínú nǹkan ayé ẹ̀ ṣe olówó àmọ́ tí ìjẹ̀bẹ́ ní kọ́ lóòó. ó wá ní pé obìnrin aṣẹ́wó ìhálẹ́ lọ́dá fún kó òkúkú fẹ́ yàwó. ààrẹ mi dára kò sí ní ìfàṣẹwó. tí ẹ rí ẹnu ọ̀rọ̀ tó gbé obìnrin lórí ká abẹ́ tọ̀. ẹ jẹ́ òfin lọ́rọ̀ Yorùbá mi owó ìyágbọ̀n lọ́mọ rẹ̀ wàlọ́ọ̀hì ìpínlẹ̀ tí a fẹ́ fẹ́ ọmọ ẹ̀fìyàrù zawjati salihah ìpínlẹ̀ tí mo pè ẹ̀fìyàrù zawjati salihah kéèyàn tí ó sì yàwó tó jẹ́ ní eré tó ṣe wípé irú ẹgbọ́n kan tí mo mẹ́fẹ̀ẹ́ dáadáa ọlọ́run àwọn ọlọ́wọ́ lẹ́yìn àti wọ́n ṣe bẹ́ẹ̀ ó lé o tí yóò bá fẹ́ fẹ́yàwó. ó sì ní tó ṣe pé tí ọmọ èèyàn bá rí bó ti yí olóòtú ìrọ̀fẹ́. ṣé tí mo sọ yẹn ó yọ àwọn. ìbọn èyí ti rí sẹ́wọ̀n ní bá rí bẹ́ẹ̀ alihamudulila ìwé ọ̀rẹ́ tí ẹ̀ máa fẹ́. pẹ̀lú ẹ̀kọ́ ọlọ́run nínú rẹ̀ yóò bọ̀ ní ẹ bá ti ṣí láti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ tó lọ́wọ́ ọlọ́wọ́ kí wà á gbé báyìí ẹnu ọ̀wọ́ ọ̀rọ̀ yorùbá mi fún ni bó ṣe wulẹ̀ kí ọmọ kó mọ̀ ṣe aburú tó ẹ̀ẹ́dẹ́ tí ọlọ́dọ̀ yorùbá pé ọjà bàbá rẹ̀ jẹ́ ìfúnṣẹ́ àwọn ọmọ ọmọ jáde ìfò ìyá rẹ̀ inú ìjà sanra wa jẹ́ ìlú òun níyàwó àwọn ẹ̀yẹ níyàwó ṣé wàá tún máa wọ̀ ọmọ yìí tó ìyàwó kódà nígbà tá a sọ fún àbí kẹsì kìíní ẹ má jà kára wa gbé o ọgbọ́n kan sọ fún wa ló kàn sí inú bẹ́ẹ̀ torí bá ara nǹkan bọ̀ amúkan wa lè lè nípa sísúnmọ́ àti bíbí ọ̀rọ̀ àwọn àtìyá wọn ni o ìgbàgbé ẹ̀rọ ìyẹn ló wà ló gbẹ́rẹ́ pé kí obìnrin ọ̀bá ìrànlọ́wọ́ lórí àbúkọ́ ọmọ ìlú òbí kalẹ̀ ọba ti mọ̀ ní pé òun wò tóun mọ tóun wúwo ẹrù sọ̀tẹ̀ àtà ń tẹ̀lé mi. ló máa wá nìyẹn ìyẹn ń ṣáájú bá afẹ́rẹ́ tọ́kọ̀ ọ̀hún fẹ́ràn tó sì sọ̀rọ̀ bá afẹ́rẹ́ tọ́. ẹni pé kò bá ní ìfẹ́ yàwó nínú wa tó di lórí rẹ̀ tó bá ti gbé láàrín àwọn sáláàbù rẹ̀ kíkọ́ ọ̀gbọ̀n. wọ́n fẹ́ lu obìnrin ṣé ewu òun náà kọ́mọ rẹ̀ orí bí ọmọ àwọn sáláàbù ti rí. Tọ́wọ́ ṣe pé ìjẹ́ ìjà ìjẹ́ ìfúnká ọ̀rọ̀ pé mo fẹ́ tọ́ ọmọ mi bá kó o ní mo fẹ́ tọ́ ọmọ mi bá mi rẹ̀ fúnká yóò. Tàbí yóò ba ilé rẹ̀ jẹ́ òsì ní mà. Ẹlẹ́sìn, ẹni tó bá fẹ́ tọ́ ọmọ ní ìlànà àwọn sáláàbù lọ́fẹ́ ọmọ akọ́ alàsọ̀lá wàtàbọ̀à kẹ́lí náà ti sọ fún mi o bí tọ́pìkì sọ fún mi o èyí ò mójú ká dùn àdáàdá ṣé ẹ rí ìgbà tí àdéhùn bá àlejò wa ìmọ̀ ọdún àlè ìsọ̀rọ̀ tí wọ́n jù sínú náà tọ́lá wa ní pé iná yẹn kó bẹ́ẹ̀ tó.

kódà kò tó ya yàwó. tó bá fẹ́ yàwó tó tọ́ mọ̀ sí ìjà yé owó títà tó àrùn kọjá àdúrà yẹn ó tóbi ju ipá wa a ọ̀rọ̀ ní yí àwọn rẹ̀ gbogbo ẹni tó ń sọ àti ìbẹ̀rẹ̀ ẹjẹ́ ìgbè kan kù. ẹyọ kan tí wàá fi kún ó ní pé ẹni ọba fẹ́ ọmọ àtọ́ nílànà àwọn sọ́làfù wa tó dáa èyí fẹ́yàwó kíyàwó yí wọlé ọwọlé takọ́kà máa rọ́lù obìnrin ẹni àwọ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ìgbà tó bá fẹ́ ní àròṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ yóò ṣe ìrántí ọlọ́ nífi Allahumma jannibna ash-shaytan wa jannibna ash-shaytan lọ́rọ̀ lọ́sàkọ́sà kí ni máa rẹ̀ lọ́sàkọ́sà náà yẹ ọmọ ẹ̀mí ọlọ́wọ́ bá wò gbé ìdènà sí wa ọ̀run tá a fẹ́ sùn yìí tó bá di ọmọ ọmọ tó ìbẹ̀ jáde ọlọ́run má jẹ́ kọ́ wọ́n ìṣú ọ̀pá gbogbo nǹkan yà mí ní ṣe. ẹ máa wò ó kí ẹ̀rọ tó sọ̀rọ̀ yìí bá bí wọn. Ìṣe àkọ́kọ́ ọmọ rẹ̀ ti ní pé sọ́mọ ti ké lọ́wọ́ bá ti ké báyìí fún ìyàlẹ́ àwọn ìbèrè là ọmọ ní ké wọn. Kọ́lá ọmọ ní ìṣe ọ̀bá fẹ́ pé àwọn náà ti ní ọkàn lára bẹ́ẹ̀ láyé ẹ̀kọ́ ó lè ké. Ìjẹ́ ìgbà yìí pé kíké ti ń o ṣẹ̀tọ́ọ̀tù ló gba ẹ̀ṣẹ̀. Kò sí ọmọ àwọn tí wọ́n bí sáyé tíṣẹ̀ pọ̀ tá a bá mójútó ìrántí ọ̀rọ̀ náà nígbà tá a bá fẹ́ wú náà gbèrè adáńtáàdì tọ́gbà nìyẹn o tá a fi pa èlè lólẹ̀ lọ́nà tó dáa síwájú kan mo tó jáyé àtàǹtẹ̀lẹ́ mi tẹ́lẹ̀ tá a bá ti gbélé àti kọ́kọ́ yé ìrìnàkálẹ̀ fúnra wa láti rọ̀ àti ìyẹ̀nà kalẹ̀ fúnra wa láti lọ́mọ tọ́. ẹjẹ́ àgbà ní ìpínpín àti lọ́mọ tá a fẹ́ tọ́. àti lọ́mọ tá a fẹ́ tọ́ báyìí. kí ni àwọn ìlànà wọn sálà táwọn ọ̀tá ti tọ́ àwọn fi wọ́n ọlọ́run àwa náà àmọ́ ṣe o o ọlọ́run wá o. má ṣe o ọ̀sẹ̀ tó máa ń ṣe o ọlọ́run ìwá ní o ọlọ́run ìwá ní o ọlọ́run ìwá ìwá ju bá a bá ti ṣe lọ torí sábà nínú ànábì ọlọ́run tó gbé láti ta làwà yóò ló gbé láti o ọlọ́run bá ti ọmọ rẹ̀ sí àkọ́kọ́ náà yìí o àbá ń bọ̀ lẹ́yìn tí bàbá ò ní jọ ọmọ kalẹ̀ wọ́n ń ṣe ìdájọ́ kálukú lọ́kọ̀ọ̀kan ìfẹ́ràn àwọn afọ àwọn àgbà inú ẹ̀kọ́ yìí inú ẹ̀kọ́ yìí ní ìgbà òbíyà ọlọ́ọ̀bà àtẹ̀wọ̀n wọ́n ní pé من أهمل تعليم ولده ما ينفع فقد أساء غاية الإساءة ẹni tó bá kọ ọmọ rẹ̀ sí tí ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ tó ṣe láǹfààní ààrẹ ah, tọ́mọ̀ ti ṣe aburú pọ̀ tó ẹwà ọmọ ẹ̀tọ́ tó fi kú ó ní wà àtìsáró àbínà wà àtìsáró àbínà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ẹ̀rí wọn tẹ́ẹ̀rí kí wọ́n yá yàkúyà iná máa já àpàtà àdùnnú ní ọ̀sẹ̀ bá àwọn bàbá àwọn ọlọ́ba yìí wọ́n jẹ́. wà ìgbà nínú ìlànà bàbá lọ́pọ̀ ọmọ ẹ̀sìn tí ò mójútó. àwọn òbí ní apọ ọmọ ẹ̀sìn tí wọn mójútó àwọn ọmọ wọn. ó fi àwọn ọmọ ẹlẹ̀ wàtàlù kìtà àlẹ́ ìmẹ́lẹ̀ fàrọ̀ ìbọ̀dí wàtúnà náà kí làwọn nǹkan ọ̀ràn yẹn ẹ̀sìn wọn kọ́ wọn kí làwọn ọ̀gá súnà ní ẹ̀sìn wọn ọ̀pọ̀ wọn mo ti rí ọmọ yín ọmọ èèyàn mi ni mo wá bá sọ̀rọ̀ o ti gbé lẹ́sìn yìí ká ọ̀yẹ́ kó ṣe báyìí báyìí báyìí báyìí báyìí onídàbí wa láàbù kẹrin sọ yẹn gan ẹgbẹ́ mi mo bí o bọ̀ẹ́ kó bàbá mi wá sí láàbù kẹrin sọ yẹn nígbà tá a ti àmọ́ nǹkan kan pa ẹ̀ àmọ́ mo nínú èyí níbẹ̀rẹ̀ àwẹ̀wà ìlú àkọ́kọ́ tá a mú àrùn àwọn èèyàn kan ṣe àwọn dáadáa kan táwọn èèyàn láwọn àgbàfáwọn èèyàn láwọn àgbàfáwọn ó wá fi bí ẹ̀ka fẹ́ mọ ara wájú dá dáadáa wà á kù lọ́ba ti tán nǹkan kan ti tán ọ̀gá yìí tó kù lẹ̀ ká lọ́mọ jẹ́ ẹ̀ máa ń wí bí ẹ̀ bá kù kù òun láàgbé kù èèyàn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé mẹ́wàá àwọn òṣèré mẹ́ẹ̀ẹ́dógún fún wọn ṣẹ́kù lẹ́yìn àwọn sáà ti dá lòdì kò sẹ́ni àwọn ìyá ní ọ̀pọ̀lọpọ̀ bàbá kọ̀ọ̀kan náà wà ní ẹni tí ọmọ yẹn gbó lọ́mọ yóò sì mọ́ nǹkan bẹ́ẹ̀ o ń àlọ́ ẹ̀wọ́ òṣèlú ara àwọn ọmọ wọn láàyè nígbà kékeré ara wọn láàyè nígbà kékeré ẹni ẹ̀wọ́ bí látàrí bẹ́ẹ̀ wọ́n à ṣera wọn láǹfààní láyé gbèsè ayé ẹranko láyé wọ́n lábí àǹfààní àbá àwọn òkèbà ọ̀ ìgbà wọn dàgbà fún náà wọ́n láǹfààní ṣe tóbi wọ́n láǹfààní ṣe fún ẹwọ Yorùbá ẹjẹ tí sọ̀rọ̀ Yorùbá lò Yorùbá ní ọmọ tí a bá kọ́ yóò gbé ilé tá a bá kọ́ ta yóò àtà àkọ́ ọ̀rọ̀ bí apa? kọ́ òní gbére tá a bá kọ́ ta ṣé dákòókò ìtọ́ náà ọlọ́run fún wa lọ́mọ tọ́ o ọlọ́run ràn wá lọ́wọ́ o ọlọ́run fún wa máa ń ṣe o ẹ wò ó nọ́mbà wáàmù ìlànà àwọn sálà lórí títọ́ ọmọ òun ni gbọ́dọ̀ tàbí láyọ̀ sọ̀rọ̀ ó ní sáńpé ní àlùkòjúwàtò ṣàkàrà kí ni mo pè é ẹ̀gá àjọṣọ àlùkòjúwàtò àlùṣàkàràtò àlùkòjúwàtò ṣàkàrà sẹ́ni ojú ojú máa jọ ní lónìí point by point fún abẹ́ká máa hó jẹ ẹjọ́ tó ń jọ náà lórí ọ̀pọ̀ ọ̀pọ̀ ká náà abẹ́rẹ́ ti lẹ́yìn tó sọ̀rọ̀ rí bí àgbọn wá kó àgbọn ní apẹ̀rẹ̀ ẹgbẹ́rẹ́ tó sọ̀rọ̀ rí bí ọ̀rọ̀ rẹ̀ wá fún apẹ̀rẹ̀ ẹ̀ẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ kan ló ń la níbi o sáré kókó bì mú àrígbámú nínú tá a bá sọ èèwọ̀n yára níta àjọ bẹ́ẹ̀ mi rò bẹ́ẹ̀ lọ fi títọ́ ọmọ tó lọ gbọ́dọ̀ ní sábà bí irin jù òní kéèyàn jẹ́ kéèyàn jẹ́ ìgbà ń pọ̀

ó ní kó ló máa lóhùn bẹ́ẹ̀ gbogbo ọmọ tá a bí sáyé yóò lájú alẹ́bìdìkọ̀ orí ìlànà ìsìláàmù ni wọ́n gbélé ṣáàtà yọ ọ̀rọ̀ bá ìta títí tọ́nà ọgbọ́n òbí fún ní àǹfààní kó gani express ara rẹ̀ ti fẹ́. Àlébà Mùhàmmad sọ̀rọ̀. onípa àbàwá bàbá àtìyá rẹ̀ yohane dáàlì ní bó bá ti pé yàwó bí làwọn méjèèjì wọn wà sọ ìyàwó ṣé ẹjọ́ ni mo sọrọ yẹn nì ṣùgbọ́n ní díẹ̀ ó ṣùgbọ́n mo tún gba ọ̀dọ́ wọn sábà bí wáyé tẹ́ máa ń jẹ́ yàwó bí ọmọ wọn jẹ́ yàwó ìtumọ̀ kan ìtumọ̀ ìdúnwà ní ìjà ayẹmú láti bẹ̀ ní wípé ìdúnwà àpáàtọ̀ bó ti ẹkú wọ́n sọ wọ́n lè fi sábà ní ìkóbi àwọn. àwọn olùlọ ṣe rọ́ọ̀lù tàbí táwọn méjèèjì bá jẹ́ kristẹ́ ọmọ náà ní kristẹ́. mo sọ ọ̀pọ̀lọpọ̀ wa ìgbà tí ìbáraẹni bá wò fi jẹ́ mùsùlùmí bóyá wà á jẹ́ mùsùlùmí. àwọn olùmọ̀ di sáàrì tàbí wọ́n sọ ní ìmọ̀dúsì. alẹ́ oníkàmà tún ti ju bàdí ìmàtò bàdí ìmàtà ń dàgbà ó ní àpèjú ojú mò ń sọ fún yín ó ní àpèjú tí nígbà tẹ́yìn náà bá yá àpò kan àbí ewúrẹ́ tó bí ọmọ ẹ dàpọ̀ lórí gbogbo àwọn àbẹ̀mí látọ̀tà àti máa ń tí ó wọ́n ló bímọ táwọn tó ń bímọ tó bí ọmọ tó gbélé kiri ẹ̀ dáhùn ẹ̀rọ tó ma àwọn àmì ọmọ ìyàwó àgbẹ̀ ìdí rẹ̀ ti gbé sáàrí ọ̀sẹ̀ abìlí ẹ̀rọ tó ma níta láàrin pé inú ọmọ rẹ̀ wọ́n ti lú sáàrí arábìnrin ká máa tún ti di bahima bahima tanjama àìsẹ̀ dìdú náà fi hàmí jẹ̀dá ó ní gẹ́gẹ́ bí ìgbà tí bá yóò bí ọmọ yóò bọ́lọ̀ ti dákàlù kò wà lọ. Àlẹ́bí ni ọ̀rọ̀ yìí yá gbé mímú nínú ọmọ ẹran. Ìgbọ́n nígbà tó bá padà dáyé, ọbẹ̀ ẹ̀jẹ̀ yẹn ló fẹ́ ṣe àṣìṣe àwọn Yóò bá rẹ̀, yóò bá gbé mímú. Ìtumọ̀ rẹ̀ ní pé àtọwọ́dá ni nǹkan bí bá ń ṣe tó bá yàtọ̀ Àwọn náà pariwo وينشر ناشئ الولدان فينا وينشر ناشئ الفتيان منا على ما كان عوده أبوه وما جان الفتى من ولكن يعوده التدين ومن أمدينيا بالجوال yóò ju bí wọ́n ti tọ́ wa ń ta kékeré àgbàjẹ́ rẹ̀. Àjàgbà ẹgbẹ́ wọlé ẹgbẹ́ ìjókòó rẹ̀ jókòó rẹ̀. Àjàgbà lórí nǹkan tí àwọn òbí wa fi lè wá. Ayípadà ti san ní ìkótọ́ báyà wọ ìdílé wa wá ìwà wà àwọn òbí wa. torí pé ní a bá rí wa ní ṣọ́ọ̀tọ̀ wa ní àwọn ẹni tí ọba jọ bàbá ẹ̀ lọ́dọ̀ ya ẹ̀ tí ó bẹ̀rẹ̀ ayé ẹ̀kọ́ àwọn náà ló ti wà jọ àwọn náà ló wà jọ torí ká àwòkọ́ ṣe fáwọn ọ̀rọ̀ fún ẹgbẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọmọ ọmọ ṣe tó lọ́dọ̀ bàbá bàbá ẹgbẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yàkó ọmọ ọmọ tánú ọmọ ọmọ tánú ọmọ ọmọ Ibrahim alayhi salatu wassalam ọlọ́run ni amukun tó ń sọ àdára ṣé ẹjọ́ nígbà tí dé tí ó fàyà kù ìbùkún làní màlẹ nígbà tí ń sọ fún àwọn ọmọ ẹ ìgbé máa ń kára bòdú náà bímbà èmi ti ń kángára mo ti ń lọ báyìí tí bá kú sọ́jà sílẹ̀ ọ̀sùn tàlá ìmọ̀ ìjọsìn fọ́ọ̀nù àwọn ẹ̀yẹ́ dá ọjọ́ ìwọ́n nínú àkóso ìlà àràkà kí ni rẹ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bàrẹ̀ tá a bá lọ́wọ́ ẹ̀ wà ilá àbá ìkà ilé ìgbọ̀nsọ̀ àlàyé fún wa pé ó là bàbá rẹ̀ ìkan náà àwọn ọmọ ọjọ́ náà ó là níbi wa Yusuf parí ìsọ̀rọ̀ àlọ́ là níbi wa Yusuf láì mọ́wọ́ láì mẹ́fẹ̀ẹ́ ọwọ́ ẹ̀wọ̀n ọwọ́ ẹ̀wọ̀n ìgbà tó wá rẹ̀ wọ̀n kan wàhálà wá ní àwọn kan wẹ̀ wọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n lálà ìgbà wọn lálà wá Yusuf pé ọ̀rọ̀ àlá yẹn Yusuf ní náírà sí kò máa tọ̀ á ah, tòlùzàkọ́ ni ìlà nàbà tó kò máa dìtà wí ni kọ́bílà ayá sí ó ó yàrá tó dóúnjẹ bí fún yín náà. tọ́tọ́ gbóúnjẹ jẹ́ǹjẹ́ ní ìdí tuntun. ìlọ́ọ̀dì kú màá ní máa lámàní ọ̀sìn ọlọ́run fi màá ní. èmi ìtàwọn kò ní lọ́ba ọ̀wọ̀ mi láàyè mi lọ́la mi. àwọn tí ò ní gbàgbọ́ nu ọlọ́run tó para náà sí. wọ́n hún mi àfẹ́rọ̀ tó mú káàkiri. àwọn yẹn ti já kẹfẹ́ ní. ìjẹ́ ìjẹ́ mọ̀ wípé ẹ̀kọ́ òun ló gbé Yúsùfù nínú ẹ̀wọ̀n tó wà kí lẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀kọ́ bí bàbá rẹ̀ fi rèé ṣùgbọ́n mi tó lọ bẹ̀ kọ́wé ìgbé ń gbàgbé tí mo fẹ́ sọ ní ẹni kọ́kọ́ sọ náà alẹ́bí wa Yúsùfù ààrẹ yìí sọ́ra kan sàn ó ní wá sàbáàtò nílàtà àbáàtì lànà àwọn òbí mi kò tẹ̀lé tóbi rẹ̀ ọ̀bá ní ti ń ṣe tọ́gbọ́n kápọ̀ lọ́wọ́ onílò ń tẹ̀lé làbẹ̀ rẹ̀. Tọ́dọ̀ dákọ̀ òbí rẹ̀ ní sọ, ìlànà àwọn bàbá mi Ibrahim, wọ̀nyí sá, wọ̀nyà kò mọ́ká lẹ́lẹ́nà ànúṣìríkà láàyè. Nílé ti wà àwọn iṣẹ́ bọ̀. Dáníkà mi fọ́bìrì láàyè aláìnà wàhálà náà. Nínú ọlá ọlọ́run lórí wa, ó lè ṣí bẹ́ẹ̀ báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mórí fọlọ́ tó bá lọ bàbá rẹ̀ ló dápọ̀ àwọn sálàkú ta kó púpọ̀ wọ́n ṣe kí ni wọ́n ta kó púpọ̀ àwọn gangan ni wọ́n máa ń jẹ́ mú jẹ́ ìfọ̀mọ̀ wọn. Ànábì wa Yusuf ta sọ̀rọ̀ rẹ̀ ilé lé ó wá dé òde òde òtó fẹ́ gbà á ètò lè jù nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ yẹn ṣé ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa tá àwọn àdẹ́kùn yìí tàbí àwọn tí wọ́n wá ṣèkó tó fi di báwa náà jẹni tó di àwọn èkó ilé ló lé wọn. Àbẹ́rẹ́ tí wọ́n ti ló lé nínú òwe gba ilẹ̀ ẹgbẹ́ o. Ṣé ìyàbá dínkù ẹ̀kọ́ ilé owó? lele ẹlòmíì ìdí èkó ìbúgbọ̀ ọlọ́run kílẹ̀ ń gbà ẹlòmíì ìdí èkó èkó padà àbúkú lè. àmínú ayé ṣubú ilé wa nílé àwọn ẹ̀gbọ́n gbé láàrin wọn nílé jù kú dànù. kò tó kú láàyè gbé ó wá ti àtọwọ́dọ́ wọ́n ta báwọn ẹnu àwọn ẹnu náà ń ta fẹ́lẹ̀ ọmọ onílé ọlọ́nà ó wá tẹ̀ tí wọ́n ń ta ní bàbá ń ta ayé ìgbà tó yẹ ń tó gúfe ó tún débi kí lọ náà òkú wá fẹ́ gbà ilẹ̀ tó fẹ́ fún mọ́ irú àwọn tẹ́lẹ̀ mi ò gbá òṣìṣẹ́ tó ẹni tí lè fi dé tẹ́lẹ̀ pé òun ti mọ́sán ọṣù dáàbò rẹ̀. Ah, Yusuf ní kìí ṣe jìnnà ẹ wá máa wù kan nínú ìnáwó rọ́bì àtàdà màtò ààrẹ. Ìyàwó ọ̀gá mi ni ọ̀gá tó ṣe pé èmi tí lé lé tó wá gbà mí láàyè láìsọ lóbi mi. Láyé ìlẹ́ṣẹ̀rú ẹ̀ ìnáwó láàrin ìfìlẹ́fọ̀ bọ́ọ̀lì wọ̀ tí n bá torí ẹ̀ kó di alábòsí alábòsí kò jèrè rí láyé ẹkú ọ̀rọ̀ tó ní agbára ó ní alábòsí kò jèrè rí láyé ó ní dá gbogbo ọdún ìgbà tí ìlú ń pariwo rẹ̀ táwọn ìlú bẹ sọ lẹ́nu ó dúró fáwọn náà àwọn akẹ́rẹ́ ń gbà wípé ọlọ́run tẹ̀lé iṣẹ́ àdáwò fún ọ wọ́n pariwo ó náà wà ní alọ́mọ iṣẹ́ yìí mú balẹ̀ kàkà kí n má mọ balẹ̀ yọ lọ ẹ̀wọ̀n ni Yusuf onírọ́bì ọlọ́wọ́ bá mi ó tún ṣe àdúrà lórí tó fẹ́ wẹ̀wọ̀n àṣìjìnà kí n máa lọ ẹ̀wọ̀n àhágbò ìláyà mi máa yẹ jẹ́ lọ́dọ̀ ní ilé ó pé mi ó wù mí ju kí wàá lọ sí ìgbà lọ ṣìnà tẹ́lẹ̀ mi wá bìrìkì tó ń sanwó yóò lọ yá jẹ́ olóòtú sanwó ó ti ṣìnà bí ní tí ò lè ṣe fóbi rẹ̀ ń ṣe fóbi rẹ̀ ọmọ lọ́wọ́ ilé ìjọ jẹ́ pé òbí tó ṣòfò jù lòbí tí ò ní ọmọ tó lẹ́sẹ̀ yóò máa rò pé òun ń jèrè ọmọ ni òfò ọmọ ní í ṣe ọmọ rẹ̀ tó fi ra mọ́tò fún gẹ́fẹ̀ ọwọ́ alọ́rẹ̀ ẹ̀rọ ní yàpọ̀ dìbìrì àwọn ọmọ yìí ọmọ àgbẹ̀ ẹ̀rọ àti ọmọ yìí ló ní ó ti ra mọ́tò fún gẹ́fẹ̀ ọ̀rẹ́ ẹ̀rọ fún bàbá ẹ̀ èlò wọn ń ẹran èlò lówó bá lò kọ́dà obìnrin lọ gba ẹrù lórí ẹ̀rọ mi tó ti ní láyé ló bàjẹ́ látara ìfẹ́ àbùkádùn. a yusufu ó ní ẹ̀wọ̀n dá jùlọ lọ ó ní ẹ̀yọ́ ọlọ́run mo fẹ́ ti ẹ̀ kúrò lọ́gbà àwọn ẹ̀yìn wáyé lábẹ́ sí fáwọn ìfẹ́ ìdàkùn náà sùn ìlẹ́yìn náà fún mi nìjà ọlọ́run jẹ́ ìkọ́wé wọ̀nyí ẹ̀wọ̀n ní tí mò ń sọ lẹ́ẹ̀kan yẹn ti ṣẹlẹ̀ ẹ wá rán owó yusufu wàhálà kan wá dé tó dé sí wọn nínú ìlú ìgbà tó dé sí wọn nínú ìlú wọn wá mójútó ẹ wọn tún wá ní ìdí pé ta ni ọ̀rọ̀ àlá tó bá là. àwọn méjì tí wọ́n lálà àtúndò ní ìlú ìṣọ́lá wọn tó lójú àpòmítà lọ ní orí one point one láwà point one tó máa jẹ́ point two mo fẹ́ jáde lọ́jọ́ ìṣọ́bà point one ní òní o ní pé a ní láti pèpè àwọn nǹkan kan kalẹ̀ kátó la fẹ́ tọ́ ma mo sọ nǹkan mẹ́ta lọ́dà rẹ̀ ẹ mọ̀jà gbàgbé káwáyàwó tó dà ká máa ṣàdúrà tá a bá fẹ́ yàwó tẹ́ká tó mọ̀ súnmọ́ yàwó wa ká máa káàbù tẹ́ ká máa rí ẹni tí ọba wà kó ní káwọn máa mú kọ́ wọn. bismillah allahumma jannibi ash-shaytana wa jannibi ash-shaytana ma razaqtana. ó pàtàkì pọ̀ o ẹ̀dáfẹ́já kọjú mẹ́ta yẹn mú bá. torí inú torí ipá afẹ́ tọmọ bíi fọ́ ọ̀pá afẹ́ tọmọ làwọn yẹn. bàbá wa tọmọ ìpìlẹ̀ ni pé agbọ́dọ̀ jẹ́ mo dákun ẹjọ́ torí tọ́lá ẹ bá mi dé bá wọn torí káàkiri àjókòó kábí káwá látòdì ẹdí ẹdẹ wa bá yín sọ̀rọ̀ káwọn èèyàn mọ́tò ní nǹkan àwa sọ mú ó dùn mí dùn mí ju gbogbo nǹkan tá ẹ ṣe síwájú dáadáa lọ ṣùgbọ́n tọ́lá bá làhàyà bí ọlọ́run bí wá ọ̀yẹ́nu kọ́lọ̀ ń jẹ́ ẹ̀rí lò kọ́lọ̀ ń jẹ́ wúlò fún gbogbo wa lápapọ̀ ìyẹn ilé òṣèré sílẹ̀ bá a ṣe wá bọ̀ àbí àwọn míì láàrín ká mọ̀ sí tọ̀sí ìwé tó yẹ ká ti ká sámú àwọn míì ní òkú tẹ́rí pé nǹkan tó a fi lẹ̀ pọ̀ ṣùgbọ́n tó lọ́n bá lo tá a wá sọ yìí ní sábà bí tẹ́lẹ̀ kan rí lò ládàá rẹ̀ àmọ̀ ìgbà lọ sí ìdàlùfẹ́ àmọ̀ ìyẹn tó mọ́ wa púpọ̀ kọ́lọ̀ ń jẹ́ àjọjọ rí lò ẹ wò ó ọba ló lálàá lọ́ra lọ́ọ̀ bá yanjú ah! ìkànnì wọn wá nígbà tá a wà lẹ́wọ̀n ọkùnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ni mo bi tọ́rọ àlà nítòsí sọ fún wa ló ṣẹ tó bá gbọ́dọ̀ Yusuf lọ ó lè ayò ha ṣe bí èkó ara tá a tọ́ ọmọ wọ́n tọ́ láti ní o ayò ha ṣe bí èkó àmọ̀ sọ yẹn gbà mí ó wà bí wá rọ fún ìgbà yẹn fún ọ kí á pé ní tí ó ṣẹlẹ̀ ní ó bà yẹn wá ní kí ẹni tó wá rọ àlá tó wá gbẹ̀rọ ọ̀rọ̀ yìí kọ́lọ̀ ọmọ yìí ṣùkú wa. lọ́sí wa ìgbàsẹ́ ni ẹjọ́ lọ lóṣù lóṣù kò ní ṣe ha padà sọ́dọ̀ kò wí pé òun fẹ́ jáde lẹ́wọ̀n mo fẹ́ jáde lẹ́wọ̀n mo fẹ́ jáde lẹ́wọ̀n kó establish ìgbésẹ̀ establish láti fọ ara rẹ̀ máa. ló padà sọ́dọ̀ rẹ̀. Fásáìbù ẹbí ọba nílé rẹ̀ máa bá rìn nítorí láàbí ọ̀tá Nàìjíríà. Àwọn obìnrin tó gbé àwọn lọ́wọ́ ń dò ní kí ló ṣẹlẹ̀. Ìyá bí ibi ká ìdílé náà ni ọmọ yẹn ní ẹ̀kọ́. Ó ẹ̀kọ́ yẹn lọ́dọ̀ bàbá yẹn. Ẹgbẹ́ wa padà sọ́dọ̀ bàbá bàbá bàbá tó bí bàbá àti ẹ̀ ó lè ìgbé ìgbé mọ̀ pé à lọ́wọ́ nípa ọ̀rọ̀ káwáyàwó orin tí mo ti sọ yẹn ìyàwó orin ọlọ́dún sàánú àti ìwà ìwà àlejòlá tó sọ̀rọ̀ ọwọ́ ọ̀rọ̀ kù ìgbòbí wọn àgbà ìyàwó náà ti ìyàwó ti kó wọlé bímọ wọn wá ní àjọ kan àwọn kẹkẹ pàdé mi bí wọ́n bá fún ìyàwó lọ́mọ ọmọdé ọmọdé ọ̀dọ́ wọ́n bá fún ẹ ẹ̀rọ bí àwọn ọkọ̀ ọ̀dọ́ ẹ̀ gba ọkọ̀ mi ó ní ìyọ ọmọ ó ní ọkọ̀ mi fún ọmọ yìí ọmọ yìí kí ló yọ̀ lọ́mọ là àlàáìlà ìyàwó jọ̀ lọ́mọ láyé ó kẹ́kọ̀ọ́ òun ọlọ́mọ láyé lóòótọ́ ẹ̀ ti bímọ. See you. ṣe ìyọ̀. Lọ́mọ ìgbín sẹ́rọ lórí ìdìdúnú tí wọ́n fẹ́ sọ lórí ẹja gbé mọ́. Ìrẹsì àwọn ẹ̀yà wa náà ni àwọn ayẹyẹ wa sọ̀rọ̀ ẹ̀ dáadáa bí sẹ́rọ. Ẹ̀yìn kan ẹni mi ti ń bù jẹ́ mọ́jà mọ́. Ọlọ́lá wa. Ẹ̀rù òun ló sọ bẹ́ẹ̀ fún ní ọmọ yìí ọkọ mi. Ṣé ìwé ti dàgbà ó súnmọ́ kò ń lọ kò fẹ́ràn ara ìgbẹ́kọ̀ rẹ̀ lọ àwọn ti sìn tá a fẹ́ sọ́tọ̀ mọ̀ tí ìdí méjì mẹ́ta lọ tí a ti ń kọ́ ọmọ lọ́kọ̀ àwọn àìsọ̀kọ̀ mọ́nù wọn kọ́ ọmọ àwọn ọkọ̀ mi ọkọ̀ mi. a bọ́ba ìwà lè dè dà fẹ́ mi kálukú lọ́lọ́mọ tiẹ̀ ló dà òun lọ́mọ mi èmi ò sí mi tó náà kó ló bá wọn eléyìí. a ọlọ́ba tó wọn ṣe o ó fọ́ àárẹ̀ ṣe ẹ wo àrẹ́bùbọ̀ ewu ti fẹ̀ àrẹ́ ìṣọ́ra wàláhì ọlọ́run sì fún lọ́rùn kìí ṣe ọmọ lásán ọmọ tí yàn fi tọrọ ọmọ ọmọ yẹn la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ẹ wá máa wọ alára ọmọ bí ẹni tí ẹ̀fà ìlà obìnrin tó ti gbogbo tí ò sí ètí ọmọ fún mọ́ ọlọ́run sì ní àwọn òbí tiẹ̀ náà ó lóòtú padà bí òun náà fún wa bí ọmọ lásán ànábì ọlọ́run ló náà tó bí kódà ọmọ tá a sì lè sọ̀rọ̀ rẹ̀ tán ara ọmọ ẹbí ẹ̀sìn àánú ọlọ́run tóbi yóò bẹ̀rẹ̀ báyìí ṣìyàwó bẹ́ẹ̀ yàn sí ọ̀rọ̀ alẹ́ nìkan ọkọ fẹ́ ó sì ń bímọ ó sì ń bímọ ó sì ń ó sì ń bẹ̀rẹ̀ ní kù bàbá àgbẹ̀ àgbàgídé òun bá mi ìyá ọkọ̀ bí ọmọ báyìí ọkùnrin lọ́wọ́ tọ́parí wà láì owó kò bí ìgbà tí òbí máa ń láyé lójú àwọn ọmọ tó bí tó jẹ́ obìnrin o bí wọ́n ti pọ̀ tó wọ́n ti kúrò lọ́mọ lójú rẹ̀ ilé ológun lọ́wọ́ lọ. tó bá lọ mú kiri ó bá fi ilé ilé fọmọ lọmọ bá jókòó lé ọmọ yẹn ò jíde lóní ń sọ̀rọ̀ èyí sọ ọmọ fọ́tí yẹn tí mo ń sọ èyí sọ ọmọ fọ́tí yẹn tó ọmọ yẹn ò jíde lóní ń sọ̀rọ̀ ẹ̀rọ náà. ṣé òun ló ti bọ̀ lẹ́yìn ìgbà bá ọkùnrin náà ẹgbẹ́ tí ogún òun lè bọ́ pé tó lọ ṣèkà ìyá àti bí náà ọ̀rẹ́ mi gbé ebi wọn mú lọ ó ti lọ gbà kan àwọn kan sọ fún fún àwọn náà mú sọ wo ọmọ tí ẹgbẹ́ ti di ìbànújẹ́ làwọn mú lọ tó bá gbọ́nà lọ bá gbọ́nà jẹ́rìn ogún ti fi lélẹ̀ fọmọ sí ẹ ẹgbẹ́ méjèèjì ńlá dò ní ojú tí o ti lè bọ́ sí ẹ̀ nínú wọn lọ dán fi gbogbo wọn wọn lọ dán fi yí wọn ẹ̀yin ìyá rẹ̀ ìjà fáyọ̀ lọ ìjà fọwọ́pọ̀ kájọjọ tọ́ ọmọ kálí rí wọn tọ́ nǹkan bẹ nǹkan bẹ nǹkan bẹ àwọn míì orí ọmọ tí ò ṣẹ́kù àwọn ní àwọn wọlé tó lórí àtìrí ló fọ ọmọ ní ìtàn láàrín ọpọ ìtàn fún ọmọ ní ìfẹ́ tó ìlú mímọ̀ sí ìyá bàbá ò mímọ̀ sí bàbá mi jẹ́ tó ti ń ṣẹ̀kù ìyá mi ọ̀gbọ́n dì àti máa jẹ́ dàbí fi náà ẹ̀wọ̀n ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa o ọmọ ọmọ wa ni bàbá wa ń sọ fún wípé eré ọmọ mi mọ́ mà lálàá kan aláàkín ó ní mọ́ lálàá pé mò ń dúró rẹ̀ lójú ọ. ọmọ yẹn jẹ́ mọ̀kọ́lọ̀ nípa bàbá rẹ̀ lásán báwo ló ti mọ̀ tí ìbá ti pé bàbá yẹn kọ́ débẹ̀ tó yá àgbà sílẹ̀ bàbá mi àá báyìí máa tó màmá sí ọlọ́run ṣe bọ́lọ̀ bá ní ọpa mi pa mi máa lọ. láwọn sáwọn làwọn làwọn kọ̀ ọ̀sẹ̀

ìgbàgbọ́ lọ ní ká nẹ́bí wa ìgbọ́ yìí òun lọ́lọ́run pa aláṣẹ pé kọ́kọ́ ilé tó àlejò lọ́lọ́run pa aláṣẹ kọ́kọ́ lé báyìí ọmọ rẹ̀ lọ́lọ́ bá wọn ó ní ọlọ́run pa mí láṣẹ pé kọ́ ilé kan sí ìgbẹ̀yẹn sọ́wọ́n ràn mí lọ́wọ́ ká ọjọ́ kọ́ bó kọ ọmọ ti wọnú mi oríire ìwọ náà ń ṣe ń tọ́jà ọkọ̀ máa rẹ̀ sí gbogbo ẹ̀ ìgbóntọ́jọ́ mẹ́sìn lọ́lọ́run fi ẹ àìkọ̀wáhídà nínà lè bẹ́yìí wá ìsìmáyìí láàáwọ́láwọ́lá àkọwọ́tẹ̀lá. Bàbá ní máa bọ̀wọ́ lọ́pọ̀ òun kọ́ máa tó kùtà wá. Ilé ìgbé ń mẹ́ fún bẹ́ndì ìbọ̀rọ̀ yóò lẹ́nu bẹ́ndì ìsìmáyìí nù Ṣùgbọ́n ká lè mọ̀ bàbá ní ṣe ọkọ̀kọ́ sọ iṣẹ́ yẹn ná kó tó fi àpò ọmọ Wà á ọ̀rọ̀ báwo ni ní wá ìdàmínà ìbáyìí. ìpìlẹ̀ lẹ́tà àdékù bọ̀rọ̀ yìí wọ́n kọ́ ó fi foundation rẹ̀ nílẹ̀ wá Ismail ọmọ rẹ̀ kú lọ. ọlọ́wà ni wọ́n sọ pé rọ́bà náà àti bàbá ọmọ wọ́n jọ wọ́n sọ pé rọ́bà náà ọlọ́ọ̀bà wa lóde sákọ̀ báyìí náà dáálọ́wọ́ wa ìnáka àǹtẹ́sítàmì ọ̀lẹ́ wọ́n lọ́ba tí gbọ́ gbogbo kan tí gbàdúrà òṣìṣẹ́ ń tọ́ ọ̀mà ẹjá kò torí tọ́lọ́wọ́ ẹjá kò torí tọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ ajá torí tọ́ ọ̀bá wa gbọ́ tó ọba máa mú sìgá tó ràn án ọmọ rẹ̀ ń bẹ́ǹsì tí wọ́n lọ rà wá sìgá bẹ́ǹsì tó sì wà láyé sìgá bá àwọn máa ń dájú pé inú bẹ́ǹsì Rothman èmi ò túmọ̀ lò ọgbọ́n mọ́rùn-ún rẹ̀ náà bẹ́ǹsì yẹn mọ́ rántí. tí wọ́n bá ọmọ ìmúlò ìrìnmù lọ àwọn máa yọ advance àwọn ọmọ mú gbó igbó wọn mọ̀ mú dákẹ́ o igbó ó ti dákẹ́ o ṣé kí n yọ wá àpò lámọ̀ tí yọ ó kẹ̀rẹ́ lẹ́yìn ní méjèèjì ni ọmọ sọ̀rọ̀ mọ́ ẹlẹ́yìn ẹ̀dákun igbó làwọn mú o igbó lọ́gbọ́n ẹja orúfin ni bí ọba wa mójó fáwọn máa ká igbó mọ́ ọ lọ́wọ́ tàmàdọ́ mú o kò lóòsì àhán wàláì àwọn màkà wọ́n wá iṣẹ́ lọ́dọ̀ wa wọ́n wá bá wa kọ́ nǹkan ní o bàbá mi ń kọ́ ọ̀dọ̀ wa yẹn àpọ̀ àwọn ará ti bàdàn àbá bàdàn má bínú wọ́n bá túbọ̀ sí ibi ilé àlàpà kan kí ní kà ń bẹ bí bọ́ọ̀tù báyìí bọ́ọ̀tù kékeré ẹ̀ẹ̀dọ́má ọlọ́run ò kí ní kà ń bẹ gbogbo ẹ̀ ní òṣìṣẹ́ máa lórí ọlọ́run ibi tá a ti ń lọ ọ̀nà ah, àwọn sáǹsì tẹ̀mú ilẹ̀ ìṣẹ́ dáadáa tàbí ẹ̀rẹ̀ ọláì wọn ìṣẹ́ dáadáa wọ́n rábọ́ sí àwọn ọlọ́pàá ìgbà wọn lọ bẹ̀ wọ́n bá mú kinní kan bí bọ́ọ̀tù báyìí wọ́n bá mú òṣì wọ́n bá ti inú màá ti kọ́kọ́ rí láyé wọ́n bá ti oṣù bọ́ọ̀lù kí eléyọ̀ mọ̀ fà láti wọ́n sì á mọ̀ fà ìbú tí ni wọ́n ń fà ṣé àwọn èèyàn máa ń pín bọ́tú ọ̀tà ámú ni àbí wọ́n ń pín ṣọ́ọ̀lá ẹ̀ àti ìmúkúmu yá mú lórí ìsìn yẹn fi ń fa wọ́n fàájú òwúrú wọ́n fàájú òwúrú ọlọ́nlàwà o ọlọ́nlàwà o bọ́ bá jẹ́ pé ìtọ́ ìmú ló ẹgbẹ́ ọmọ táwọn ó mú o gbogbo èèyàn náà ní máa bẹ̀lọ́ pé kọ́lọ̀ ń jọ ma wọ́n jù wá lọ ọmọ àrí ó jù ọ lọ o hmm. ọ̀dọ́ bí ọmọ àrí ó kékeré ni yóò jù ọ lọ yóò jù ọ lọ níbi tó bá bá lọ́wọ́ ẹ ẹ dákun o ìpìlẹ̀ akọ ọmọ wọn ni kí kájà wọ́kọ́ ṣe rere fún wa o ìpínlẹ̀ pé àtọ ọmọ àti bá gbóṣò yìí jẹ́ ìròkìrí yóò sọ̀rọ̀ yára àmà ọ̀dà ẹ̀sìn mọ̀ká rẹ̀ ń ta wà ní mọ̀ bágbára sọ̀rọ̀ àwá ètò jẹ pọ̀ ní àádùnbọ́sọ́nà ilé ẹ̀dàkùn ó náà ò sí dáadáa ẹjá bọ́ síbi point two ẹjá ọlọ́rọ̀ sí ẹjá bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì ẹlọ́dún tó àti alákọ̀ọ́kọ́ jì mú tí alákọ̀ọ́kọ́ ààrùn àwàlẹ́sọ̀sára ẹ̀lá ẹ̀rin ní pàtàkì lọ́rí wọn ẹ̀tì lè nípa rẹ̀ lọ́rí náà kálẹ̀ lè nípa rẹ̀ tí àwọn tàjọ wà ní ọkẹ̀ lábàtàwà ẹ má bínú ìjọ́nà àwọn òbí àwọn ọmọ wa nínú ẹjọ́ tó ìjọ́nà nọ́mbà 2 káàbà sọ ọmọ ẹ má jà sẹ̀sẹ̀ gbé o ọlọ́run ní jà sẹ̀sẹ̀ gbé. Èmi kéèyàn tí máa bẹ̀rẹ̀ fún dáàdù kó lè bá yé wa ẹgbẹ́ ń ka hadith Jundub fún Abdullah. Ó ní kúnnà مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان أزاورة فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فارتدنا به إيمانا كيف ما تنصر ẹjọ́ táwọn fẹ́ sọ́ọ̀mà èyí máa ń yàn á ti bẹ̀rẹ̀ káyọ ọmọ lórí ìgbàgbọ́ tó lè oòrùn tí wọ́n mà ní ẹni bàbá òun lè ṣe ní sílẹ̀kì kò wọ́n dákẹ́ kí ẹ kékeré kọ̀ wọ́n wípé tí bàbá mi bá kíní dalẹ̀ yorùbá rí ní ìsìn abẹ́kù tẹ́kì lẹ́gẹ̀ẹ́sì bàbá kan ní tààbí ní ń ba lẹ́gẹ̀ẹ́sì bàbá òun náà ẹgbẹ́ yóò máa fi la kó lè wọ ọkùnrin ló dà ó là ń bẹ pẹ̀lú ànábì ọmọ kéékèèké wá akéèrè gan wọn náà ló fi bí àrùn ọmọ ìkèrè kéèrè wá. ọ̀rọ̀ aláwọ̀nà ìmáànà ìmáànì làkọ́kọ́ ìgbàgbọ́ ẹ̀wọ̀n ọlọ́run kọ́ńtà síwájú kátó lọ máa ụlọ ẹ máa wo kátó mọ́ lọ ilé kí ó tí máa tọ́jú méjì mẹ́ta ẹjọ́ máa kan nípa tó ṣe pẹ̀lú ọlọ́run

ẹ̀dá kù àwọn ìgbàgbà ní káàkiri ṣe foundation tí kọ́ ọmọ lélẹ̀ àwọn ọmọ wa aláàmọ̀rọ̀ ọba fìlà tọ́jú ń yọ̀ pé tó ń bá wà ọlọ́run bá wà pẹ̀lú ìṣọ̀wọ̀. kọjá pé bá fẹ́ sọ tó kù díẹ̀ ó yọ̀ kó lè mójútó kó mọ̀ wípé jẹba ní pẹ́kọ̀ ṣe ìjọba yọ́ ní ọlọ́rin ní orí oríṣi kó ti mọ̀ ní abẹ́ẹ̀ láti kékeré ààrùn nínú ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀lá ànábì ní ya wọ̀lá ẹ̀rẹ́ ọmọ jẹ́ ẹ̀ṣọ̀páàrí láàá yàṣùpáàrí máa sọ ọlọ́run ọlọ́run máa sọ ẹ̀rọ احفظ الله تجده مجاهدا tó bá ti ń sọ ọlọ́run ó rí pé ṣáìdì wà nígbò àwọn ọmọ wa ń sọ ọlọ́run ẹ má jọ owó jalè ká ló má ẹ má jẹ ká lè jọ wá wa wá ká ní ẹwọ tí àfihàn bá ti wá ẹni ẹni mi ò ṣe é kí ẹ ń tọ́ ọmọ ẹni mo fi sùn òfin sí ìdí lọ bí ẹ̀dẹ̀ báyìí bọ́ọ̀mù ààrẹ yóò ti máa wu ìwà burúkú nù tí ọ̀pọ̀ sọ kan mi fún ọ̀tọ̀ mi ọwọ́ ẹ̀ ló ti bá ọwọ́ ẹ̀ ló ti bá ọlọ́run wọ́n lọ́mọ kan jalè wọ́n mú wọ́n wá rẹ́ fi ẹ̀yìn ẹ̀tì àgbá wọ́n wá rẹ̀yìn ẹ̀tì àgbá tó wọ́n fẹ́ máa yín bọ̀ ó ní ẹ̀dá kan fún jáǹtì kékeré wọ́n ní kí ló dé kó ló fẹ́ bá wọn mú òun sọ̀rọ̀ lọ. ìjọba àwọn afọ ilẹ̀ Yorùbá kọ sílẹ̀ àwọn ń tẹ̀lé tẹ̀lé àtìlà wọn kọ́ ilẹ̀ Yorùbá wọn kọ́ nídìí Yorùbá báyìí ìrọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nú ó ti pẹ́ wọn bá tún lẹ́rẹ̀ kẹ́mi náà lè tún lẹ́kọ̀ọ́. ẹ wò ó bí ayé ara ní ìyàwó wa wá ní wọn sọ̀rọ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ ó fi ẹran gbogbo etí ìyá rẹ̀ jẹ ó jẹ́ kí ipa tù. àwọn jẹ́ ìgbẹ́ pákẹ́lẹ̀ wọ́n lè tó dá àwọn amára ó lọ ní pé ìyá máa jalè láyé búrẹ́dì lọ́wọ́ jí

wọ́n bá ń wágó ẹjá rí àwọn ọmọ wa aláà mọ̀rọ̀ ọ̀kọ́ bá ti lọ àkírí tó ti lọ ó tún ti lọ ọ̀ndà rírí ọmọ alábẹ̀ ìmánì ni ẹwà ó ẹnìkan bẹ àfá àti wá ní àfá níjọ tó bá jẹ́ ní àfá rẹ̀ ní Abu Abdurrahman Sulem tọ́nà àwọn gbogbo kùránì táwà aláwà ń kà ní káìdì bí kùránì àwọn makéwé wọ́n fẹ́ lọ sí hajj ẹ̀rì láwọn sára fún jẹ́rì àwọn ọmọ wọ́n fẹ́ lọ sí hajj lọ́tọ́ lọ sí fún màmá rẹ̀ ó mi lọ sí hajj ẹjá jọ sí ààrẹ sùn ìyá rẹ̀ ní tàwọ̀jẹ́ ẹ̀ka ìlà àbíkì ńlá ilé ọlọ́run lọ dojú kọ báyìí o tán lọ ilé ọlọ́run láàyè tàbánà aláìkà àwòláyè tàbánà aláìkà ṣáàpìrọ kàṣáyé án gbìyànjú má jẹ́ kó jẹ́ wípé àwọn méjèèjì tọ́lọ ń yọ sí ọ pé kí wọ́n máa sọ ẹ̀ wọ́n wà á kọ̀ nǹkan kan lẹ̀ fún ẹjọ́ dọ̀la lọ́jọ́ àlùkò àwọn wọ́n ní wá ṣàlàyé bó ti jẹ́ mọ́ wọ́n kò sí lé mọ́ lọ́dọ̀ ìyá rẹ̀ ò sọ ara ẹ̀ bí wọ́n bá rí ọmọ lórí ìmọ̀ ìjà rí àwọn ọmọ wa lórí mọ̀rọ̀ kọ́bà tó ń bọ̀ ẹ̀dá kò sáà dọ́ mi ẹjọ́ afẹ́lẹ́ ìsìn nínú ọ̀dọ́ tá gbọ́dọ̀ rí ọmọ wa lé lórí ní iman ó dà fáwọn àti bá fẹ́ mọ́ ma lọ lé kí a gbọ́dọ̀ ọ̀dọ̀ àwọn aládàádálẹ̀ ìrọ̀pá agbọ́mi yé ẹlẹ́ẹ̀kí ó sáà mọ́ ma lọ tí a ní ọmọ yí ò tí ìràwé wá wọ́n wá ń wọ́n wá ń kọ́ bẹ̀ wípé orí epo àtàrí mẹ́ta tàbí ọmọ rẹ̀ tó wá tó tó bá mẹ́ta lọ́wọ́ ilé aláǹgá káàkiri wọ́n ní káwọn máa jẹ́rí pọ́n wá tàbí ọwà máa máa lọ kí ó wà jẹ́bi àwọn ànẹ́bà wà lọ́ọ̀yà ara tí àwọn sára borí àwọn ọmọ wọn lé òun ni mujanabatu ahli al-kufri wal ma'asi àwọn ọmọ wọn wọ́n èyí lójú kòkòrò ní títà àwọn kèfèrè ọmọ sọ ní wọ́n láwọn jẹ́ àì láyé wọ́n máa ń yapa wọn ní oyin bá wọn ṣe wọ́n ti fi yẹ kó àwọn ọmọ wọn láti lè ká tó lọ lékí tí yóò sì máa fọwọ́ lálẹ́ mẹ́ ẹjá máa ló lọ bá àti ń lò lọ yìí rágbẹ́lẹ̀ nǹkan bá nǹkan jẹ́ lọ́dà jẹ́dẹ̀ fún mi ṣe iná pọ̀ ọ̀dà ọ̀yá ọ̀yá ọ̀yá àà tó bẹ̀ àà jẹ́ bí ẹgbẹ́ àti àwọn ọkọ̀kan bá wa lọ ibi ó dùn wọn rí lọ lórí ẹni àjọ ìlà wa káwọn bàbá ti lọ láti ìwò sọmọlẹ yẹn àwọn àti ìwọ. ẹ dákun ẹ jọ ẹ bẹ jọ àkóbá àwọn ọmọ pẹ̀lú tó bá máa lọ sí lórí tó láyé tó ti bàjẹ́ fún wa lọ́sẹ̀ àlẹ́ o. jẹ́bẹ̀ẹ́ náà gbàdúrà tó ju ara mi lọ. ṣé wọ́n ti máa sọ ní àwọn ìkọ́kọ́ òkú lálẹ́ ìfẹ́ ọ̀rọ̀ ń gbòòrò. ìyá sọ́ra wa o. ìgbàgbọ́ tí wọ́n máa lé ló ọmọ àti jẹ́jọ́ ìdílé fi ń jó àtàláàbò wọn kọ̀ wọn àti má ẹ̀rọ ẹ̀rọ ti lọ ọ̀rọ̀ ìgbàgbọ́ mọ́ọ̀lì olórí ìrọ̀lẹ́ ní gbogbo ti ọlọ́ọ̀gbọ̀n àti aláìwá tí ò ní yòókè tí ò ní rárá àjàrà ìgbà ni wọn wọn lọ jọ lórí o tó bá yẹ kí àwọn àgbàlá sáré a sì fún àwọn ilé wọn lọ dáwọn náà ní ti àwọn ilé àwọn tọrọ pálí ṣùgbọ́n àbí gbára rẹ̀ lọ́dọ̀ ààrẹ. Wọ́n ń dàgbà lóòótọ́ ìgbọ́n àdímọ̀. Ìyá òun kì í ṣe pé akẹ́wà wọn àdímọ̀. Wọn àdímọ̀ ọ̀ wọn àdímọ̀. Àwọn ìgbàgbé ẹ̀rọ máa máa ń bà wọn wọn àdúmà. Ìyàgbé ìyá ló yẹ fún mi. Wọ́n ti lọ la ẹ̀rọ mi. Wọ́n yà ẹ̀rọ mi yà lọ́wọ́ ẹ̀rọ mi. Ẹ má parí ẹ̀wọ̀ ìdájọ́ ìwọ̀n. Wàhálà ló ṣẹlẹ̀ náà láàárọ̀ sí àdánwò láyọ̀ rẹ̀. Wàhálà ẹ̀gẹ́ gan ló ní. Ọlọ́run kò tẹ́ ojú wà ní ọ̀kan láti tó ṣe ọlọ́ba àtúnṣe. Ọlọ́run ló ń jọ ìdíṣẹ́. Jẹ́ kó lè jẹ́ ìdára ìdára fọ́fẹ́ rẹ̀ fún gbogbo àwọn akúndí sọ ẹyẹ káàrí lọ́wọ́ àbàjẹ́ sáyẹ́ńsì. Ẹ̀dá ọ̀sẹ̀ náà máa lọ ní ilé tó ń bá àwọn àtàwọn abípadà ìta rẹ̀. Ẹ máa máa wọn wọn nílọ ní kí ó bẹ̀rẹ̀ ọmọ ìsọ̀ lọ́wọ́ ọmọ olùkúrò. Ọ̀rẹ́ ọmọ sọ fún ẹ̀rọ, olùkọ́ ọ̀fẹ́ ọ̀fúnlọ́ ìṣú ní ìwọ̀ àti kí ó sì la ẹ̀rọ máa bà àyà o. Pẹ̀lú àwọn kan ní ìlú ìfẹ́ ẹ̀rọ. Pẹ̀lú àwọn kan ní ìlú ìfẹ́ ìkáwọ́ ẹ̀rọ. Àwọn náà ní ìwé ìkọ̀ọ̀dù báwọn máa rẹ lọ lórí lórí wọn àwọn oríṣi máa tọ́ lọ. Ọ̀la ẹ wọ ọ̀sán àwọn sára wà ó tọ́ ọ̀rọ̀ tó bá gbà ṣe nígbà dá nìyẹn ọ̀kan nínú ìlú Islam tó ń láàyè jùlọ. Ṣùgbọ́n ìfẹ́ ń gbé ìlú ìlú ìlú àwọn oníbíà. Ee! ee àdáwò níyà àdáwò níyà ẹwà àmàkà ọlọ́wọ́ àgbẹ̀lẹ̀ gbàgbọ́ àgbẹ̀lẹ̀ àwọn aráàlú kan òkú ẹ̀ ìbẹ̀rẹ̀ kan òun lọ. Kọ́lẹ́kọ́lẹ́ ta àgbàdo ìkọ́lẹ́ máa ń yé. ọ̀rẹ́ máa dàdúgbò láwọn náwà lọ sọ fọ́bà ẹgbẹ́ ẹ̀rọ máa ń ti kú ẹ̀kọ́ òṣìṣà torí ọba bíyà rẹ̀ ẹni ní ìjẹ́ òṣìlúmi rẹ̀ ẹni tí wọ́n sọ fún òṣìlúmi ní yọ̀lára ẹ̀rọ máa fi mú àlọ́ àbáwá yìí Muhammad bin Ammar ní jẹ́ ó ní tàbí ojú òkú rẹ̀ láti ká rẹ̀ ó lọ ẹ̀kọ́ sóyá mo jẹ́ àwọn ọmọdé kéèké wọ́n ti lọ òkú rẹ̀ àkóṣe ìdíjọ́ ìdíjọ́ Báwọn tọ́lá fún wájẹ́ ní àwọn oúnjẹ wọ́n rẹ̀ wọ́n lórí tó já pé ìgbòkúrò. Wọ́n rẹ̀ wọ́n lórí pé kí wọ́n kó ìlà gbogbo níbi àdádálẹ̀. Ẹ̀rẹ́ ìdílé fẹ́ra ara àwọn ìlúpa gbọ́ yé. Àwọn ayé ọmọ lórí ládàá àgbà àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ẹ̀dá hmm. kù méjì kí là ń sọ. Ní ọjà ayé ọmọ lórí ìmáàmì ká méjì mẹ́ta mú ní sọ ẹgbẹ́ sọ. Lára táwọn tí àpá àti ní ọba àkọ́kọ́ ọmọ máa ká

wọ́n máa ń kó àwọn ọmọ àwọn wọn ni wọ́n máa ń kó wọn kéde kí wọ́n sọ fún wa mahaba ṣàìfẹ́ wọ́n máa ń kó wọn ní ìfẹ́ abúbákiri àti umaru kàmá yàrá ni wọ́n náà mú àtúwọ́ àti àkọ́kọ́ nígbà máa ń kó wọn láti wàá nìyẹn tó máa ń kó wọn ní ìfẹ́ abúbákiri àti umaru wọ́n máa ń bí nínú wọn ni wọ́n sọ̀rọ̀ lábúbákiri wọ́n sọ̀rọ̀ ní umaru wọ́n sọ̀rọ̀ ní ìfẹ́ rẹ̀ tó máa lẹ́sẹ̀ wọ́n ti fẹ́ kí ẹ dùn lẹ́nu. ní láti mí òṣèlú ìbáwọ̀ ti wá ládùúgbò mi. ẹ̀dá àbò ó tó ká àwọn mi àmà sọ́ńdọ̀ mi. máa ń sáré bí ṣe ní ọ. àti nínú sàárè ẹni tó wà ní ipò ọmọ sí ó sọ fún pé tó ń ṣe ànágbèpọ̀ ẹ̀rìn ẹ̀ bá fún ṣe ó lè ní bọ́ọ̀lù ọmọ nípa àgbáyé láyé. wọ́n ti rí àwọn abẹ́ tí wọ́n bá ti gbọ́ ọlọ́run ọ̀rọ̀ dáwọn rẹ̀. dáwọn rẹ̀ wọ́n ti sọ fún mi tí wọ́n ti láwọn ń àti wà ní ọdún àwọn pọ́ǹtì ka hadith ẹ̀yọ̀ kan sí àwọn nǹkan yóò máa jáde ah, tí ka àdìsí ẹ̀ lè sọ yọ ọ̀kan tí ọ̀rẹ́ onye sọ kò ní dá a má sọ. Náà mo tó ní bí sẹ́yìn wọn tí wọ́n sọ̀rọ̀ yìí sàn. Ọlọ́run àgbà ló ní o. Kò sí kankan báyìí tó ìkan àwọn sàájì àgbà nínú sàájì àgbà ọ̀sánmọ̀ nínú àwọn tó ń ti gba islam nínú àwọn tó lọ́wọ́ bá ń fi islam gbé ká tọ́lọ̀ ní bí islam náà ká nínú àwọn sàájì àgbà sọ fún mi pé ìwọ inú àwọn ẹ̀rọ ìyá ẹni wà jẹ́nà ni ọ òní àgbo rahman nàwó tó di ọ̀rọ̀ wa. àgbàgbọ́n nàwó kó lọ́bí ọba wà ní ìgbà tí ó mọ̀ lọ́gbọ́ ọdún tí wọ́n yàn àbájé pàdá ẹ̀yìn èèyàn mẹ́rin pàdá ó yàn pé ẹ̀rí bọ̀ ẹ̀jẹ̀ bá wọn nínú orí àdáhùnmùsílà àbúrámánù tó náà wọ́n bẹ́ẹ̀ náà mẹ́rin náà mẹ́rin náà tọ́lá mẹ́rin pàdá náà bí fún ní wọ́n ń lọ ọ̀rọ̀ ó ìṣẹ̀lẹ̀ tó fún wa tó ṣẹlẹ̀ yóò bá jẹ́ nínú ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀jẹ̀ amú bá wọn sára òṣè fún àwọn ọmọdé káwọn náà lọ máa gbọ́ ẹ̀. àwọn ìṣẹ́gun ojú bẹ́ẹ̀ ló bà tẹ́lẹ̀ ààrin bẹ́ẹ̀ máa wá bì kan máa wá bì gbẹ̀yìn tó bá ti ta àdéhùn yìí kan ní sọ̀rọ̀ ẹ̀ máa bì gbẹ̀yìn. Ọmọ wa sọ. Ó báyìí náà, a nà wá kìkún fi sọ́ọ̀tì ìyá ọmọ bàjẹ́. Ó ní ọdún ọmọ báyà ogun àkọ́kọ́ tí a lè sùn lọ́wọ́ nígbà pé wọ́n ń tẹ ogun káàkiri. wọ́n níbi tí mo ti dúró báyìí ó ní àbọ̀tò ayẹ ní mo bá wọ ẹ̀gbẹ́ ọ̀tún mi bí àwọn ìjọba wà ẹ̀jẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún. wàá ṣe máa nì mọ́wọ́ ẹ̀gbẹ́ òsì mi bí àwọn ìjọba àgbà yẹn náà ti wà sí ẹ̀gbẹ́ òsì ìyá àlàáfíà onífàlù ìdá àyàbẹ́yìn àbúlá mẹ́yìn من الأنصار حديثة أسنانهما Oye bàbá rẹ̀ pé àrẹ àwọn tí kéèkéé méjì mọ̀ wà, àwọn tí wọ́n sí ìdí orogun lára. Ṣàdí ìtàtí àti láàánú àwọn tí kéèkéé bí ọmọ ní ẹgbẹ́ ẹgbẹ́ gbó. Lórí orogun rẹ̀, onígbàtí mo rí wọn láì sáwọn náà ètò láwọ̀ kóòtù báyìí nà àdúrà àdìgbò mo wò ní pé ní àbá ń bẹ̀ jà pọ̀ ẹ̀kọ́ ní kéèké lọ́wọ́ àjẹ́bí lọ. wọ́n ti sọ ọdún tó ń báyìí wọ́n ti ti báyà ní àbá ń bẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ní sí ó sọ ìyẹ́mọ̀ ní sọ̀rọ̀ gbígbẹ́ náà gbéra. onífàkọ́ ọ̀rẹ́ onírìkan máa bá ní yàrá ìrẹ̀ ọ̀kù nàbà wà náà láti wà àmọ́. ara ẹ̀mí ara bá wọn sáájú àwọn sálàkù wá kiri ọmọ wọn. Tí ẹ̀rí àwọn ọmọ méjèèjì yẹn, ó ní nínú àrùsọ́ọ̀rù lára Màdínà. Àgbàṣùlá ìgbó rẹ̀. Mo ara àwọn ẹni ọmọ ọmọ ara kékeré ń bá sọ̀rọ̀. ó ní yàrá ìrẹ́ ọ̀pù mi àtàwà àjọ ìyá ya àwọn ọmọ wa ká ní pẹ̀lú bá àwọn sára wá ya àwọn ọmọ wọn lórí pẹ̀lú bá àwọn ọmọ ní pẹ̀lú bá wọ́n jágbàlagbà wọ́n lè lọ àwọn ọ̀dọ́ ṣẹlẹ̀ ọ̀gbọ́n a bá oníṣẹ́ àdúgbò ayọ̀ ọ̀rọ̀ ìbẹ̀. àjọ ìjọ ìṣe ìmọ̀ṣẹ̀ àríwọ̀tọ̀. ìgbà ó sì máa gbé omi ibi tó wọ́n bá a lè dà kọjá ó sì gbé omi sílẹ̀ láti gbé omi yìí tó bá jáde mẹ́. àwọn ìṣọ́ ìyẹn ló ń sọ̀rọ̀ sọ̀rọ̀ àbájára ìyẹn ló bá àwọn ọmọ yìí ní mà. ọlọ́dún tó ń bá yọ̀ yẹ tìjọ́ máa ìtumọ̀ àìwọ̀n ààrẹ rẹ̀ ó sì ló ní mà tó sórí rẹ̀ àdúrà àgbàlagbà ọ̀rọ̀ máa ń gbà ẹjẹ́ àárín àwọn ọmọ wa lórí ìtẹ̀ríba. Tàbí wọ́n á ní ìtẹ̀ríba fún kí ní ń jẹ́ ìtẹ̀ríba. Nígbà tí dápọ̀ ìtẹ̀ríba fún ẹ̀rọ náà ti ìjọba máa ń gbé lọ sí òkú lẹ́kùn máa ń tẹ̀lé ọ̀dọ̀ wálẹ̀. ọ̀rọ̀ yorùbá ń di bẹ́ẹ̀ lọ. yorùbá ní ìjọbalẹ̀ ìṣe ìwà inú ń bẹ nínú àjọbọ ọ̀dà nígbà wọn kan. tí ẹ̀rọ tí ẹ̀rọ ní ìjọba yẹ pọ̀ sí àjọ ti yẹ. àgbàyà ni ó pè ọ́ wọ́n ní tá a bá jọba yẹ tá a bá ti dìde ń kọ́ àjíjà jùlọ kìí ṣe ìdẹ̀bálẹ̀ làásọ. Iṣẹ́ ń tẹ̀lé tẹ̀lé bá inú ọkàn lọ́wọ́. Ibi tí tẹ̀lé bá ti bẹ̀rẹ̀, omi ní sí ìtẹ̀lé bá fún ọ lọ. Torí kò sí tọ́lọ̀ ń dá kọ́kọ́ lọ. Ìgbàlódé wa. Èyí ìtẹ̀lé bá fún àlejò ọ̀gá Mọ̀sọ́lọ́lá àríwáyọ̀ àti lánàá kéèyàn gbọ́dọ̀ pé òun gbọ́dọ̀ nábì lọ pé bá a ní orí ìtẹ̀ báyìí lànà mi kéèyàn sọ pé mi ló wù mí. èmi tẹ̀lé ba báwọn tó ń ṣe ẹgbẹ́ èèyàn bóyá òun ló bí ọ àbí èso ló bí ọ. ìbáraga ọ̀yẹ́ ká fẹ́ ọ̀rẹ́ sọ́ra sí bàbá kan fẹ́ ọ̀rẹ́ yọ̀ ọ̀rá ní ọ̀rẹ́ lé oko ń di àgbàlagbà ọ̀ lẹ́kọ̀ọ́ wọn àtọ́ lọ́jọ́ láti ọmọ ní ìtẹ́lọ́wọ́ a máa ń dà lọ láti fi ṣàpọ́nlé wọn. àwọn ọmọ àwọn ọ̀gá àwọn ọmọ ìdílé àwọn ìdílé máa dá ọ fọ́ọ̀mù àti ìdílé náà ti rí báyìí. kéde kéka máa wí pé wọ́n ṣe kókó bẹ́ẹ̀ tí wọ́n wà láì ní màgáńdà àwọn ọ̀dà ọ̀lẹ́ ó ní yàrá àmì àpẹẹrẹ ìlú ara ń dáhùn lọ́nà àwọn ọmọ wa ní lórí wọn. Ṣẹ́yẹ́ bá wá lọ àpọ́nlé rẹ̀ ládàdàdà, irú iṣẹ́ ìwé ìgbà tó dára àtẹ́yìnbá. Àgbọ̀n kọ̀ sọ́dọ̀. Ṣẹ́yìn lábẹ́ ẹni tó wà ní ìjẹ̀mbá nínú àgbà náà lẹ́yìn tó ọ̀tẹ́ ọ̀rọ̀ rẹ̀. Ẹni ó bá ní ìjẹ̀mbá máa ń rí ẹ̀kọ́ wọn lára ẹ̀yàn tí wọléwọlé tó rí ìjẹ̀mbá. Yóò lọ bẹ́ẹ̀

Abdulrahman máa ọ̀pọ̀ ìlú ní kúrútù náà bẹ́ẹ̀ mọ́ máa. Ok. Ó ní yàtú máa ń rọ̀ wọn bó ní wà á máa ń ha àjálùkà ilẹ̀ yìí. Kí ló dára wà láti rẹ̀ bọ̀? Kí ni bùkátà tó ní sí tó ní bí mi? Lára àwọn ọ̀dọ́ àwọn àpò ẹja tó máa ń kéré sọ. Ó ní òògùn ẹjú ánàmù yàtú bù ọ̀tún làwọn àṣà. Wọ́n sọ fún mi, wọ́n á kọ́ mi sí ìmáa ń gbà lẹ́kọ̀ọ́ lé alọ́kọ̀ lẹ́kọ̀ọ́ lé nítorí ó ní mi ò ní jẹ́ mi ò tí ò lẹ́kọ̀ọ́ lé. ara náà yẹ lọ ọmọ alọ́kọ̀ láàbà sẹ́kọ̀ọ́ lọ́mọ tá a gbé ìdí ànẹ́bí sí lọ́kàn tọ́lọ̀ tó ti bá ń gbé ẹ̀sìn ọkọ̀ ọ̀tá ìlú ní. ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ fẹ́ máa sọ ọmọ tí ọ̀dẹ́ náà ọmọ jẹ́wọ́ àkìlẹ̀ jẹ́wọ́ àtà ìdàlóyè fáyọ̀. lọ́dún ìwà ń yẹ ẹ̀rọ báwọn sọlá mi jẹ́ bí àwọn tí wọ́n fẹ́ fọ́ọ̀ máa ń àwọn èyí ti sọ ànábì wọn. ó ní ọ̀gbẹ́rẹ́ tí wọ́n sọ fún mi kí n máa bú ànábì. olúwa ìlànà iná sí ibi ẹ̀rì mo fi ọlọ́bùra. làyẹn rọ̀ ayé ìdùnnú kí n bá ẹni gbá ní ẹ̀ kí mo lè kó mi kàn án.

àwọn tó àyè ọmọdé lórí nù lórí àyè láti ní sọ̀pọ̀lọpọ̀ ọmọdé lórí kú sábì ń jẹ́ òkú àwọn tó fi jẹ́lẹ̀ bọ̀ tàǹbọ̀ wa rẹ̀ ìjọ ní kàdí ìdíje tán ṣé máa tẹ̀síwájú. ọ̀rọ̀ ìyá lẹ́nu onífàkọ̀ wọ́n dà ní àyà èké ìdílé wa kó ti wá wà fọ́ sọ̀rọ̀ ìgbà tó náà sọ̀kọ̀ ọ̀rọ̀ irú títà kọ́ sọ̀rọ̀ ní àṣọ ẹ̀dá kùnfà tẹ́ ẹ máa ẹ̀dá ń pẹ̀lá gbogbo ayé ó lọ́nà tí mo máa kí ló wá sọ̀rọ̀ àti ẹ̀pà kọ̀ á ah, wọ́n ní nọ́mbà rẹ̀ bì mo fẹ́ jẹ́ ọkọ̀ ọ̀gbẹ́ tó ń bù ẹ̀rọ tẹ́lẹ̀ lọ fàyà ẹ̀rọ lọ bá ń tí sọ. àwọn kan láti bá ń lọ lọ́wọ́ bá ìyàwó ọ̀dọ́ wọ́n ti mú ọgbọ́n tàbí àná mi wà sàn wọ́n bọ̀ lórí ìgbà wọn lè fi ń dájú ìdílé rà lọ́wọ́ yà ń yà dé sí bá àtàwọn ìlú mìíràn ọlọ́wọ́ ní já sọ̀rọ̀. Abdulrahman náà àlẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ yà lọ́wọ́ tà orúkọ ọ̀fẹ́ mo ti tajú kàn. Mo bá yìí sẹ́yìn màá bí àwọn jáde bá bá bá bá tẹ̀lé ọ̀gbọ́n ìjọ́sìn ní tọ́lá ti lè fi yìí. ìdúró láti fi ṣe láti dá pẹ́ẹ́pẹ́ẹ́ àwọn na nípa wọn tó rẹ̀ dára àpò. Sàkóso àyà àtàrà yá, mo bá sọ pé ìdúró ẹ̀rọ ẹ̀rọ fẹ́ẹ̀ ní ẹ̀rọ ẹ̀rọ tàbí ìmọ̀ ẹ̀rọ pọ̀ sí làwùlà. Wọ́n ha dá sọ ha dá sọ mà alẹ́ bí

àmàgbélà lọ́dún kankan mẹ́jọ wọ́n lọ lọ́dún o máa ń yẹ nìkan wọ́n lọ́rọ̀ parí má pààyàn o òfin méjì pààyàn o ẹ wò ó àwọn méjèèjì àwọn sáàyè dàpá aláṣáwọlá wà láti wọ́n sọ̀rọ̀ ọlọ́run sàánú wa ọlọ́run sàánú ni wọ́n pa ìṣọ́rọ̀ fáìlà rasulillah fàáfà rọrùn lórí àlẹ́yìn sọ́lá ìṣọ́lá àti pàwọ́tàì anábìnà wa ní àyíjókòó kọ̀dálà bò nínú ẹ̀rọ méjèèjì ta ló pa ẹgbẹ́ tó pé àwọn mùsùlùmí ọgbà lónìí ọlọ́run fi ẹ̀mí ẹ̀ lé àwọn kéékèèké lọ́wọ́ àwọn méjèèjì ní àwọn méjèèjì la pa àníbà Muhammad sallallahu alaihi oríṣẹ́ tí wá nu ẹ̀jẹ̀ ara ìdá nínú wọn láwọn ọ̀tí ìlú alábìnrin lọ mú dání wá ẹ̀jẹ̀ ń wò ìgbà tó wò alábìnrin ẹ̀yìn méjèèjì lè pa lóòótọ́ ṣùgbọ́n kan kan kọ́ máa lọ ọ̀dọ́ lágbájá ẹ̀ ń jọ ṣe rí ẹ̀kọ́ tó wà ń bẹ̀ lélẹ̀ gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ ẹjẹ́ á wa. èyí mo fẹ́ ṣe kí ni ìlànà ẹ̀sìn lórí ẹ̀ kí lẹ̀ ti ń ṣe tí ẹni bá gbé ìdíje pa ẹni ń sọ nǹkan tí wà mẹ́fọ̀ wá. ẹni tó bá pa kẹfẹ́ ní lójú òkú lójú sẹ́yìn ẹ̀sìn máa ẹ̀há mára olóòlù ní èsì táwọn méjèèjì pátá ní ọ̀dà wọn àfẹ́ dájọ́ fúnra wọn wọn àfẹ́ sùn fúnra wọn wọn lọ bí ìdájọ́ ẹ̀rọ lára lọ. wọn àtàwọn wọ́n èyí lánàá tẹ́gbọ̀n máa bà wọ́n kí á lọ bí náà ti bá wọn yẹ̀ wò. àwọn òbí wọn tó ní ojúbọlé lórí pé àwọn ọmọ ọmọ náà ojúbọlé. yọ́ọ̀tì ni àwọn ọmọ wọn yẹn ìyẹn làwọn ọmọ wọn ti jẹ́ wọn tó páyọ̀ lẹ́rù. ó rẹ̀ èso jẹjẹrẹ bà wọ́n wò lórí rẹ̀ sí à. tí wọ́n bá yẹn láwọn yẹn rẹ̀ sí ọ ẹ̀rẹ́ lórí ìrọ̀lẹ́ rẹ̀ òun fẹ́ Ìyá mi ò ní ọ̀rọ̀ bí àti dábà àwọn bàbá kan tí ó gbà kan wá lẹ́yìn o. Níbi ń gbà tó wáyé ní ìjọsẹ́ wáyé. Ọmọ kan wá bá mi. Wọ́n ní ọmọ ọbọ̀ lẹ́kọ̀ọ́ Dìsẹ́mbà Dìsẹ́mbà yìí náà. Wọ́n wà ń bọ̀ wáyé ọmọ ọbọ̀ lẹ́kọ̀ọ́ ọmọ lẹ́kẹ́. Ó ní ìfẹ́ lọ ìfẹ́ lọ. Ní láti ẹ̀ láti oníwájú wọn sọ fún ìgbà tó jẹ́ ẹ ìgbúrò mi tí wọ́n gbé ọgbẹ́ yẹn ká ó lè pọ̀ lórí. ẹni tí ń gbé ọṣẹ wá pọ̀ mọ́ ìwé ọṣẹ ọdún tuntun oyè máa tán kálá bóòlù ọmọ ń ti dàgbà tí ò ní yá jẹ tí ò ní yọ sùn. ẹlòmíì tún máa wọn máa lọ bí àwọn nǹkan wọn yẹn. ó sábà pé ìyá àwọn máa gbá ẹrọ ayé àbá àwọn máa gbé ìka wúwá ilé pẹ̀lú ọ̀sẹ̀lú ìjọ́ kan wọ́n sọ fún akẹ́kọ̀ọ́ lọ fún àwọn ara àyà wọ́n wù ẹjẹ́ sọ ara rẹ̀ ẹjẹ́ parí rẹ̀ síbí ọjọ́ lọ́lọ́ ìlú kọ́ ọjọ́ lọ́lọ́ inú táwọn sọ̀hábà tí fi máa rí àwọn ọmọ wọn sọ́lọ́ ọjọ́ ìlú ń sábà fún àwọn ọmọ wọn láti jẹ́ ìjọ páyà ya àmà ìjọ máa ń wọ́n ní tí Abdullahi ibn Abbas radiyallahu anhu máa sọ ó ma man ha al-Qur'ana qabla an ọmọ tó bá rí al-Qur'an ní ha tó ní síwájú kó tó bàlágà fahuwa mimman utiya al-hukma sabiyya nínú ẹni tọ́lọ̀ ń ṣàánú pẹ̀lú ọgbọ́n àti òye láti kékeré àwọn máa ń tètè pọ̀ máa ń aláàbọ̀ á wọ́n ṣe bí kòkòrò bá àwọn ọmọ ṣe aláàbọ̀ á tí wọ́n á mà tẹ́sí màjọ́ sí máa lò ó. ẹjọ́ táwọn náà fi kún ara nǹkan fi kó àwọn ọmọ wa tá a bá fi kún pẹ̀lú ògbọ́n náà wọn á sì rí orí rẹ̀ ẹnu wọn tá a sọ